ìgbà kìíní ti ó sáàtì bẹ̀rẹ̀ ilẹ̀ pé kámọ̀dá sàlátì ìbìrànlẹ̀ àárẹ̀ o torí pé ní àlábì yúwe o ètò orí kókó nìyẹn. ètò tó sọ pé kò tó rà mùsùlùmí tó fẹ́ rẹ̀ sí ìjẹ̀ lọ́wọ́ lórí rọ́mọ̀lá àti ìrànlẹ̀ àbẹ́ ẹ̀gbọ́n mi ní ìsìn torí pé iṣẹ́ mùsùlùmí ni ojúṣe mùsùlùmí ni ìlànà ànábẹ́ wa àmàgbẹ̀lẹ̀ so ní ìdí èyí bí eléyìn ti ṣe rí ènìyàn Ọ̀dà ṣe ìbáka. Ṣé ìgbàjọ̀ wá sí ìbàjọ̀ níyà? Bẹ́ẹ̀ Mo ọ̀rọ̀ ẹ mọ̀bà wọn kàá o, ó ní rí sí o, ẹ mọ̀bà wọn kàá, ṣé ìyẹ̀bà wọn fèsì ni.

káàbà tó sọ wájú obìnrin mẹ́bẹ̀ ẹ̀ṣẹ̀ o iṣẹ́ ẹ̀ka bàbá tẹ́ súnà nẹ́bí inú ni àbìbídà ṣẹ̀tà ni wọ́n ni bídà ṣẹ̀tà ni ní gbogbo sọ̀rọ̀ tó lè bá sí bídà ṣẹ̀tà ni ní ìdẹ̀ tó tẹ̀ fún yín ọ̀bọ̀ ẹ̀ kọ́kọ́ wá pèsè sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ níyà yẹn náà kó lè níyànjú ẹni tí ò lè sí ilé pèsè rẹ̀ ẹni tẹ́ ẹ máa sọ̀rọ̀ láti kan ẹ mọ̀ pé pírọ́blẹ́mù mùsùlùmí ni 19, tó lóun ní bó pẹ̀sẹ̀ká ní twenty tí mo fi tí mo ẹni mẹ́rin mi wà ní ọ̀rọ̀ ìjìnà rárá ó ní pé mi è sábà sáwòrì tọ́pọ̀ mi è sábà sáwòrì tọ́pì ilẹ̀ mi máa ń sọ ní ẹ̀ṣẹ́pọ̀ ìrìn àjò ẹ̀kọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní àbí gbogbo àsàlátù pátápátá ẹni dídí àṣìṣàánì ni àbí sàlátù ìfọ̀rọ̀ṣìlíyà abẹ́ ẹ̀gbọ́mi ẹ ṣeun adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ń sọ yìí àìtó jẹ́ ara wa o bá jọ wàjẹ́ náà ní kókó ọlọ́run pé kí ìmọ́mù ká fàtúgbọ̀ ẹ̀mí yà ìyẹn náà sì ni kí wọ́n máa kà torí kò ní súnà ànẹ́bí òun náà sì láti gbọ́dọ̀ gbé lárugẹ ṣe bá tọ̀wà tó lè bá sí bídí àṣìta ní ìwà kú fẹ̀ fún yín èbí kọ́kọ́ lérò wípé ẹni tí bá ń ṣiṣẹ́ kan ó mú retí bẹ́ẹ̀bẹ̀ ní ṣe o tó jẹ́ kí ní bẹ̀rẹ̀ bẹ lára sọ̀rọ̀ tó lè bá ti ń kà káyé ó gbọ́ káwájú rí ẹ̀wò àmọ́ ẹ̀kọ̀ ẹ̀ṣọ́ ẹwà sọ ẹ̀ṣọ́ ohun èyí wà sọ ọ̀nà tí sọ̀tọ̀ lè fàátì dàbí ìwọ̀ fún mùsùlùmí àti wípé tí bá ń kà á ẹ̀sìn ó padà bàjẹ́ mọ́ lọ́wọ́ ni ẹ má kọ̀ há o ọ̀rọ̀ ló ẹn bá bá fẹ́ ẹ̀kọ́ èsì ẹ̀dàkùn ọ̀rọ̀ ti kúrò ní ọ̀rọ̀ wọn ni wọ́n fi báyìí ó bí kò se wípé ní tó sọ yìí ń gbogbo ti rí nàmbà 1 mo lérò pé àárín ẹni mo gbogbo tí àti ń bẹ láyé táǹkà àlùfáà tíra fífi ìjọba ń bẹ̀ ìwé sáyẹ́ǹsì ìwé igá ìwé àwo ọkọ̀ lọ jàrán tí àwo ló lóore jùlọ láyé tí ò ní akẹgbẹ́ alukuraani ẹgbà bẹ́ẹ̀ ó ní ok tí ẹ̀rì tí wọ́n wá sọ fún yín wípé tí àkà tó ń bẹ tó ju àlùkùránì lọ pé kẹ́ ẹ máa ka tírà náà ṣẹ́ẹ̀ta mo fẹ́ kọ́rọ̀ máa jẹ́ ìsọ̀rọ̀ ní pèsè ní o ẹ mọ́sàn méjì ó mẹ́rò yìí a ti gbà wípé kùránì kò sí ẹlẹ́gbẹ́ ní gbogbo tí a ti bẹ láyé o tó wá tẹ̀lé ní wípé ẹnìkan bá wá sọ fún ipé tíra kan bẹ o tẹ́ẹ̀mọ̀ ka òun náà o ṣùgbọ́n yìí tẹ̀jáde kùránì ṣe lè kàrú síra bẹ́ẹ̀ Bàbá ti mọ̀ lórí jẹ́ àárùn, ọba jẹ mọ́ta bílẹ̀, àbílẹ̀, ọba jẹ mọ́ta àmọ̀ta, àmọ̀ta. Lẹ́yìn owó ní owó bẹ́yìí, àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ àti ìgbẹ̀ ẹ̀ sí ìgbọ̀pẹ́ ń bẹ tẹ́bá wá gbọ́ ẹni ṣùgbù sẹ́mọ̀ fún ní ohun ọ̀rọ̀ làbá kìí nìkan sọ ìgbì làbá ọ̀wọ̀tẹ́là ohun làmọ́ bàbà ìgbì làbá ẹ̀ẹ́ tí mo ti fẹ́ tẹ́ nìyẹn mo fẹ́ ká máa lé ọ̀rọ̀ yẹn lẹ̀ nítorí kí ni ọlọ́mọ̀jà kó sínú páńpẹ́ ìṣù bí ìbá pàdé Christian lójú ọ̀nà tẹ bá sọ fún wípé á ah, ó ṣe ń lagbó káàkiri ó ṣe ń jó ó ṣe ń lùlù tí ó ní àà bílànà Jésù nìyẹn tí mọ́ bá kí bíbélì hàn tí wọ́n sọ pé ń bá ti jó ègbé ní fún ẹ ń bá kọrin ègbé ní fún yóò ní òsínú bíbélì òsínbẹ̀ ìbẹ̀ẹ̀bẹ̀rẹ̀ ah, láàrín ojú ní òsínbẹ̀ tàbá wá sí fún tán ẹ̀hẹ́ yà ní ẹ̀kùn ẹ̀ẹ́ máa dẹ̀ pípàpà mi léèrè ọlọ́mọ sọ̀rọ̀ wa báwọn o làkáyè wa ọlọ́mọ ìdòwà lọ́wọ́ àfáà wa o tí làkáyè bá sọ̀rọ̀ wà àfáà wa ìfẹ́ tí wá nìyẹn o ó ní tàbí jẹ́ mùsùlùmí o ọ̀kan náà ní wípé Al-Kùránì kò ní akẹgbẹ́ kò ní akẹgbẹ́ ní gbogbo tí ẹ̀ máa kọ ní gbogbo tí ẹ̀ máa kà pẹ̀lú kà kò ní akẹgbẹ́ ẹnìkan ọwá ní ẹ̀yìn mùsùlùmí kàkàkàkà o ìkan náà o yìí tẹjálù kùránì kódà ó ju kùránì lọ tẹfẹ́tẹfẹ́ bí sámà ṣe jìnà sílẹ̀ ní ìkan náà ju alìkùránì lọ àwa ní kí ní ìtàn ọ̀rùn wọ́n wá ní sọ̀rọ̀tún ìfásí ìjẹ́ ti gọrí bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ sí gọrí bẹ́ẹ̀ ni èyí mo fi léèrè ǹjẹ́ ti gbọ́ tí mo sọ rí ó ju kùránì lọ Lẹ́yìn bá wá ti gbọ́, Èmi ti kọ́, nígbà mo wá kọ́, mo wá ní ìní ìkàfọ̀rọ̀ tó lè bá sí torí kó ju Kùránì lọ. Wọ́n fẹ́ tẹ̀ náà lè rí ìsìnké, tẹ́ ìní ọ̀bá wá gbọ́ báyìí àṣọ́mṣọ̀ mọ̀ múwà yóò ẹni kan bá gbọ́ báyìí wípé sọ̀tún ìfá tí o ó ju kùránì lọ o tẹ́ẹ̀tù máa tàpadà ẹgbẹ̀rù ọlọ́run ẹgbẹ̀rù pẹ́ pàdé ọlọ́run kò sí títẹ̀ mú bá sí ìyò ní tẹ́tẹ́wọ́ bá o Ẹ̀lẹ́ ìgbọ́. Ẹ̀lẹ́ ìgbọ́.

Okay, okay. Ẹni kọ́ rẹ̀ lọ báwọn, ààrẹ rẹ̀ báwọn ṣe éwù tí wọ́n tẹ̀ sàráyé ẹ̀ fún yín, okay. Èsì kan náà nú. Àwọn náà lẹ́lọ bá, pípa náà wọ́n fi lọ lójú ọ̀nà yẹn. Ọ̀kan nìyẹn o. Ọ̀rọ̀ kejì, ọ̀rọ̀ kejì, ìjẹ́ ìtìgbọ́ rí pé sọ̀rọ̀ tó onye ó ti pè ní. Àká òjò tí kí nǹkan òun tẹ́wọ́ sọ pé jù ó lọ́run, ó jù kùrá lè lọ́run, tó wáyé tí mùsùlùmí máa tà á ẹ tí ìgbọ́ ọ̀pẹ̀ òtítọ́ mùtúkọ́ òtítọ́ mùtúkọ́ òtítọ́ òtítọ́ ẹ̀dá kò torí ọlọ́run nínú ẹ̀yìn ìjẹ̀mọ̀ àwọn bá bíbà yìí ìdálẹ́ tó lè ká tí ó dáadáa tó sì lè túmọ̀ rẹ̀ ọmọbẹ ó ti wà ó ti parí ẹ̀dàkùn jẹ́ rí jẹ́ rí ẹyẹ̀wò tó mú kọ́kọ́ bí ìpínlẹ̀ tẹ́ rí ẹ̀yìn rí rí àbí tí a fi ní ìgbàbá ẹni sùúrù ẹni sùúrù tí a yìí tí a fi ní òwúrọ̀ ẹ máa gbọ́ sẹ́fẹ́ sọ ohun tí a tí ó fìdá nínú ta ló mú sọ̀rípọ̀ fìdá níyàwó náà ló mú wá tẹ̀síríbà ní ìsìn òkè àwà lọ sínú tí àrùn gbogbo ẹni bá fẹ́ ṣe wù ìtìjà nígbà pátálá yé tó mọ kéwù tó sì jẹ́ àfá tí àyè ọgbọ́dọ̀ ní lọ́wọ́ tí gbogbo ń tẹ̀sí ń jẹ́ pátápátá ibẹ̀ ló wà ẹ̀sìn gbọ́ ní ìsìn fún ọgbọ́n tí àti òtìjà ní ni now àwà sí ìdìkan bẹ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ ibi tó ti sọ pé tàwátòlì fáàtì kìí ṣe gbáàlì kùránì ní page 57 page 57 ta ló ní káfí ọya ẹgbàjáde kárí ìjákàjáde láti ibi tí mo padà sí nà níbi tó bá kọ́ wáyé sí ẹgbà tó bá kẹ́ bá lè sùn nà. jáde fagbọ́ ó ní súnmọ́ àmọ́ra lè bèèrè lórí ìjọlọ́gbàwà ní ìwọ̀sẹ́lá ìlà ṣọ̀lá tọ́lùfáàtì lè máa ó kìlọ̀ pọ̀ fàlámà àmọ́ra ní bèèrè lórí ilé ha sàájú ìjọlọ́gbàwà ní ìwọ̀sẹ́lá àmúkẹ́ tó láyé àwọn pàdé lè àkàbára ní àwádá ìyá náà بأن المرأة المرأة الواحدة منها تعادل من القرآن ست مرات تعادل تعادل من القرآن ست مرات مبين مبين تقول ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ ìpè ẹ máa ẹ máa ìpàdé ìpàdé ìpàdé àfàlàdé. ìpàdé ìpàdé ìpàdé ìtumọ̀ rẹ̀ àti ìpàdé ìpàdé. مرة منها تعدل ست مرات من مرة من صلاة الفتح تعدل ست مرات من القرآن Ìjọba ṣùgbọ́n báyìí náà, náà wọ́n ẹjọ́ wọn ẹ̀kàdé kalẹ̀ mọ́ fẹ́ gbọ́ sí kí tí ó kí tó mọ̀ láàrùsì rẹ̀ ní. Ìjọba àbára ìsàríyá, àlàdìbára tàbí àhúdá, Ṣùhádìl, lè fún ìtàbíhí. Ṣùhádìl, lè fún ìtàbíhí. Mẹ́ fún ìtàbíhí. Wọ́n fún ìtàbíhí. Wọ́n fún ìtàbíhí. Túmọ̀ àbára ìsàríyá alàgbàràtà wàhídá muhajir fífún ní tàbíhí wákìí pẹ̀lọ̀kùnrin án wàmẹ̀kúnì díkiri wàmẹ̀kúnì duwáyì kẹbíir àwùsọ̀bíir wàmẹ̀lẹ̀ kùnrin án títàtù àlàáfí bára ìdádọ́ bẹ̀rù Ìdàlọ́ mẹ́lẹ̀ àkàrí wà ní jùlá tó rẹ̀ àdíyà Buhari أساسي ففي المرة الواحدة منه صواب صوم رمضان وقيام ليلة القدر وعبادة وعبادة الصلاة وسنة القدر بالسجود في الصواب كما أخبرنا به سيدنا رضي الله عنه عن سيدنا الحمد لله نعم Oní súnmọ̀ àbára mi ìlú ìṣòro àrẹ̀fẹ́ṣọ́ látàrí ìfáàfì. Ṣé ní àti bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n? Máa ṣe ẹ̀já ti fà láti lẹ́yìn náà ni wọ́n gbàmí láti ẹ̀kẹ́ṣì ìjẹ́rí padà lọ sí sọ́dọ̀ ìjẹ́rà lẹ́lẹ́wà àgbọ̀nàmà lọ́jọ́ lọ́jí bí sọ́dọ̀ fásí ìdìlọ ìlúkọ̀. Fàdámà àmọ́ra lè ìlú ìlera ìgbà tó wá tó wá gbàmí láti ẹ̀kẹ́ṣì padà sí tààrí ìṣòro dáadọ̀ tẹ́lá pé àwùbàdìyà mo wá ní ìjẹ́lá lẹ́nu wa màmá léèrè lẹ́kọ̀ọ́ láti rẹ̀ fún àhàbára ní àwọn ó fún mi ìrọ̀lá kọ̀ọ̀kan pé ìyáàlá ni wọ́n lọ́kàdé wà yíyá pé náà pé èèbá lè fẹ́lẹ̀ ẹ̀kan ṣoṣo tí wọ́n á dín ní ẹ̀kọ́ rẹ̀ á sì túmọ̀ra ó ti léde kùrẹ́ àmì lẹ́fà. túmọ̀ àbára ni sọ̀rọ̀ tó lè fà á tẹ̀ yọ kan kó ló tó bá sí kùrẹ́ yìí ثم عبارة الإسلامية قدوا عن صفوه من قدوا كل يوم رأيك الأجمالة الوحيدة قد يبعث كلا يكذسوا سؤال يكو التسبيح قد يدي التسبيح يبعث سبحان الله والحمد لله واقعوا في القول قد يدي واقعوا في القول قد يدي واقعوا في القول Wàmẹ̀kúlì zikiri ẹni bá ṣe ìrántí rẹ̀, wàmẹ̀kúlì dùwárí, wàmẹ̀ pẹ̀lú àwọ̀sọ̀tì tó gbọ́ àtàṣe bá tó tóbi ló kéré ní o. Wàmẹ̀lẹ̀ Kùránì títà aláàbùkọ́ta àti ó tún tó Kùránì lè bá ṣe nígbà 6,000, nígbà 6,000. yàrá òun mẹ́lá pé ọ wà ní àwọn yàrá ọlọ́run àdíyà ti wà àti àtàrí sí àtọ́tún wà ní àwọn àdúrà tó jẹ́ pé ìmá bí nǹkan ọjọ́ tọ́dà dídà pàpìlẹ̀ mẹ́rin àtàrí wà níjà ní lẹ́yìn láti lẹ́ẹ̀kan ó tó wọ́n balada ẹ̀tọ́ gbà wà sí yá wọ́n yóò bá dá sí káàlà ó kò ṣe déédéé ìyọ́kẹ́ ìdí ẹ̀bá lọ́kùn fún ẹni sọ̀rọ̀ ẹ má ti pàjú ẹ̀dì mo fẹ́ ràn yín lọ́wọ́ torí pé mo ní pé tí àwọn ọba inú jìdì ètì tẹ́tí àti ẹni sọ̀rọ̀ bàbá bàbá ẹni sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ìtumọ̀ yẹn kò flow mú kò flow wọ́n tú ṣùgbọ́n kò flow ẹwà nígbà tí bá tú ní ìsìn ẹnu káwọn kan mọ jẹ́rìí sí wípé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ tó fiye pé bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ Iṣẹ́ yìí, iṣẹ́ ìdáṣe, àjọ fẹ́ rí ìmọ̀ràn àrígbéra wájú ẹ̀.

kéèké ń padà síbi tí kí ìsọ̀rọ̀ tó lè fà á sí. Ta ni ẹni tó pa á láti ẹ̀yìn àlẹ́bí ni? Ta ni wọ́n pa láti ẹ̀ tí ó ti dà ní? Àlẹ́bí ti kú òláyé. Ó ti lé ní one thousand four hundred and forty five years kí wọ́n tó fi tí ó ti dà nínú òkú. Nígbà táwọn ti jáde kú òláyé. gẹ́gẹ́ bí wọ́n pè òsì ra wọ́n sì bù mọ́nú ibi ìfẹ́. àlejò tó ti sábà nínú ilẹ̀ nínú ilẹ̀ lẹ́nu tó bá ń sọ wípé ó kọ̀ òun láti jẹ́ kóun padà síbi kan tó lè bá sùn. àlejò tó kó àwọn sàábì rẹ̀ nígbà tó ìbẹ̀rẹ̀ níyà lójú ayé rẹ̀ ló àtẹ̀yìn ikú rẹ̀ tán yọ̀ọ̀ máa ìnìkan láti ṣẹ pé ẹ mẹ́sẹ̀ yẹn máa ní ilẹ̀ náà tí ó jẹ́kẹ́ tí ò yí gbọ́rọ̀ tí ó náà